Comedian Princess has been publicly begged by Adewale Elesho, a veteran actor, to forgive Baba who was arrested in April for allegedly reviling her foster daughter. In a video posted last month, Princess said that Baba Ijesha defied her foster daughter when she was seven years old and that the daughter told her about it seven years later. She enlisted the aid of some friends and had a surveillance camera mounted in her house which captured the actor molesting the teen victim. On Tuesday, May 18, a magistrate who came to Panti to relieve the congestion in the police station granted Babajesha bail. It is unclear whether he followed his bail conditions. In a video posted by Yomi Fabi, actor Lesho pleaded with Princess to forgive Babajesha and tap her justice with mercy, reminding her that they are all actors. He also pleaded with Lagos State Governor Babajide sanwo and Lagos State Commissioner of Police. Adéníyì Adéwálé Ẹlẹ́ṣọ̀ lórúkọ mi o mo jẹ́ ààrẹ fún gbogbo ẹgbẹ́ òṣèré Association of Nigeria Theatre Professionals ẹṣẹ́ o gbogbo àwọn sympathizers wa abánikẹ́dùn lórí wàhálà àtìjẹsà tó ṣẹlẹ̀ yìí ẹṣẹ́ ayọ̀ láfìgbàlagbàra ọlọ́run mo ń fi àsìkò yìí bẹ̀ princess kó kó dákun kó kó kó kó temper justice with mercy now torí it's getting out of hand báyìí ó ti ń lágbára gan-an bíbí àyálò èdè èkìtì wọn ni ó lágbára yéye àbí pé ó yéye lágbára náà ààrẹ náà ni ó lágbára gan ọ kó jọ kó wo ìbẹ̀rẹ̀ òun àti bàbá àjẹsà kó má jẹ́ kí ìjà yìí kó tún wá dà kan nílẹ̀ ẹnì kan pè mí yàtọ̀ sáà tó ń pè mí káàkiri káàkiri ilẹ̀ haúsá ní nǹkan kan London ní gbogbo Amẹ́ríkà ní ẹnì kan wá pè mí lóru àná mo ti fẹ́ sùn I'm about to sleep ló ló pè mí ló ní bàbá ìjẹsà ẹ ti ẹ dáskèsì rẹ ní bàbá ẹlẹsọ mo ní à ebi wọn ní ẹ̀yin ní ààrẹ ẹgbẹ́ ANTP ẹ ṣé kìí sọmọ ẹgbẹ́ yín ni mo dákẹ́ mi fèsì ẹ dáhùn ni mi dáhùn ó wá ní ẹjẹ sàṣírí díẹ̀ fún yín ó jọmọ ẹgbẹ́ yín kò jọmọ ẹgbẹ́ yín iṣẹ́ kíní ṣe mo lọ́sẹ̀rẹ̀ ni ẹni ẹ bẹ́ẹ̀ bá dín náà gẹ́gẹ́ bí òṣèré máa fi clip bíi tẹ̀yìn rẹ ọtí jọ ṣiṣẹ́ papọ̀ máa fi hàn ẹbí mẹ́rin ẹ gbàgbé lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ yọ èèyàn yín nínú ìṣòro náà yorùbá náà ti sọ pé ọ̀gẹ̀dẹ̀ dúdú òyàbùsàn ọmọ burúkú òyàlùpa ayálò èdè yorùbá yìí náà ló tún ní akọkọ lé ẹkọlọkọlọ náà ká tó wá máa sọ pé ìwà àkùkọ ibi tó kọ yìí ò ibi tó ti ń kọ yìí ò ẹjọ princess ẹ dákun ẹ fi ojú àánú wo ìjẹ̀ṣà àdúgbò àwọn èèyàn tí wọn bá jẹ alátagbà nínú ẹ̀rọ yìí ẹ rántí pé òṣèré lẹ́yìn náà òṣèré lẹ́yìn náà onílàsírí Ọlọ́run ló mọ̀lá gbogbo wa àdánwò tó jù gbàgbọ́ gbogbo ọlọ́run ní fi kàn wá mo bí àwọn òbí ọmọ tí nǹkan ṣẹlẹ̀ sí ojú òótọ́ o kò jó òótọ́ o kò gbọ́dọ̀ máa pè yàn lólè kó tó máa gbẹ́mọ ẹranjó ọlọ́run nìkan ló máa ń téèyàn wọn àmọ́ káwọn náà máa bínú kí ọlọ́jọ́ wọn ọmọ náà lágbára lọ. wọ́n káwọn náà kán ṣe fínífíní kán ṣe fíntó ọ̀rọ̀ yìí dáadáa kẹwọn ibi tó kù sí àti ibi tí ó kù sí kẹwọn dẹ̀ bá fẹsùn pé bàbá wa Sanwó-Olú nítorí pé ara kan náà jọ ni wá òṣèré níjẹsà òṣèré lèmi náà àwọn òṣèré náà lẹ́dẹ̀ ń gba kàpẹ́ táwa náà ń dúró tí ń tà ń gbárùkù tì í ó dé bólúgbọ́n tiwa náà rẹ̀ ẹ̀sánú wa o ó dé bá kò í sí o láti ní orúkọ nínú iṣẹ́ téèyàn ń ṣe kò í sí o ṣe rí báyìí bó ṣe rí ẹ̀wá wo àti bàjẹ́ rẹ̀ bó ṣe rí ó wá dàbí ah, ọlọ́run nǹkan tó lágbára ni o princess mo ń bẹ̀ yín èmi bẹ̀ yín ni o mo dẹ̀ ń bẹ gómìnà wa gbogbo àwọn tí wọ́n bá ti gbọ́ tí wọ́n ti sọ̀rọ̀ tó bá wọn wí bí ìsọkúsọ kankan kan fi èdè nù torí olórí ni wọ́n olórí máa gbà ní olórí ni wọ́n olórí ni wọ́n ní agbára ọlọ́run ní agbára ọlọ́run wọn ò ní fìjọ ìbànújẹ́ kú olórí oyè kí á kojú bọ ọ̀rọ̀ náà kí á sànù wa kí á sànù wa kí á sànù wa kí n tó sọ tí mo sọ yìí gẹ́gẹ́ bí ààrẹ gbé mo pe àwọn ọ̀gá wa káàkiri especially chairman board of trustees wa ọ̀gá ẹ̀dọ̀ onílé ọlá pé ọ̀rọ̀ báyìí báyìí máa ń ṣẹlẹ̀ wọ́n ní kí n dá sí kí n dá sí pé ọmọ ẹni burúburú ká lè fẹ́ kópa àwa ń bẹ̀ lórúkọ gbogbo òṣèré nàìjíríà pátápátá ẹ dákun ẹni tọrọ ẹ bá kẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ jù ẹ ṣàforíjì fún wọn ẹ ìjẹ̀ṣà ẹ ṣàforíjì fún wọn ẹ ṣàforíjì fún ìjẹ̀ṣà à ń bẹ̀ lórúkọ lọ́ọ̀ni mo kí deputy commissioner police mo bá nípa àtìlẹ́jọ́ tí mo lọ àti madam tíkẹ́sì ìjẹ̀ṣà náà wà ẹ ṣé o bí wọ́n ṣe sọ̀rọ̀ bí wọ́n ṣe ṣe ń gbà náà jẹ́ kó yé mi pé ní agbára ọlọ́run ní agbára ọlọ́run ọgbà ìfẹ́ ààrẹ ọlọ́pàá àtàwọn aráàlú ọlọ́run tó jẹ́ kó tó gbòòrò jù báyìí lọ ẹ jọ ọ ẹ ṣàánú wa ọ ẹ dákun ó ní báyẹn ju kíní kan sí mi pé bí ìjẹ̀ṣà bá lọ kó àbí kò tí àti ẹni tó kú pọlísì sẹ̀rí wọ́n ní tí ìjẹ̀ṣà bá lọ kú mi ò ló kú sí ọlọ́run níjẹ́ kó kú ọ ọlọ́run níjẹ́ kó kú ọ gbogbo òní kú báyà á ní fọjọ́ lọ́jọ́ lọ ni àwọn eléré ọmọ sọ náà àbí kí ìṣẹ̀lẹ̀ rẹ ni princess yẹn náà kí láà máa wí náà ah president ẹ̀yìn ni mo bẹ̀ jù ẹ̀dá kan ọ̀rọ̀ yóò ní dàrú ẹ̀ṣẹ́